يا رب محمد صلى الله عليه وسلم أمر باري دعوة تم وصلاتي بالجمع آتي محمد وصلاة الفاتحة الحمد لله رب العالمين المتوحد بالكمال تعبدنا بعبادات متنوعة وأشرف عباده المؤمنين من أهل الأنصار بعباده المؤمنين بالموقف أحمده وأجلله وأثني عليه وهو أهله ولا أحصي ثناء عليه بل وسبحانه وتعالى كما أثنى على نفسه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الهدى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 ممن يستهل عليها الرجال على خير وعافية وأن يبقينا على عافية تامة لنتعايش على توفيق منه ونسأله سبحانه وتعالى أن يثبت أقدام إخواننا أهل الموت وهو على ذلك قدير وبالإجابة جدير عباد الله واعلموا أن المناسب في مثل هذا الوقت أن نتعرف على ما قد تعبدنا به ربنا سبحانه وتعالى له في هذه الأيام خصوصا في طول هذه الأيام التي قد أخبرنا رسول الله صلى الله عليه وسلم بما أطلعه سبحانه وتعالى عليه من المغيبات خصوصا مما ادخره الله سبحانه وتعالى لعباد المؤمنين في هذه الايام الفاضله عباد الله ربنا سبحانه وتعالى وقد امر نبيه محمدا صلى الله عليه وسلم في السنه الثانيه بعد الهجره ان يصلي له صلاه العيد وان يضحي لربه سبحانه وتعالى اضحيه أو أقول شاعة يتقرب بها إلى ربه سبحانه وتعالى عباد الله فالأضحية مما قد اختلف العلم في حكمها من بين من أوجبها ومن بين من أثبتها كسنة مؤكدة يقرأ تركها أما تركها لمن كان قادرا عليها فهذا موجب هذا العلم ولكن باذن الله تعالى سنبين ما كان اقرب الى الحق من هذه الاقوال بدليل قاتل ان شاء الله فقد مر بدخان مسلمين اقرب في كرات الرسول صلى الله عليه وسلم ان ترى رد فتك يكون فا لو يكون جامع دي كان تريكولا دقوا كيا وانا في التوكي الرسول صلى الله عليه وسلم يعني يبدو ما تقول ممكن máa ní ti bẹ̀rẹ̀ ọ̀bà subhanahu wa ta'ala gẹ́gẹ́ kò sí náà ní ti bẹ̀rẹ̀ ọ̀bà subhanahu wa ta'ala àwọn subhanahu wa ta'ala ló kọ́ láti kábẹ̀rẹ̀ láì mílíọ̀n nínú alukur'an asosoro máa fi lọ́rùn kọjú ọjà ìbẹ̀rù rẹ̀ tó tọ́ kó fi kó sí ní ọ̀rọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa kọjú ọjà ìkójẹ́ kíkọ̀rọ̀ wa láàrin àwọn àti ìkójú dà ju gbangba lọ wọ́n wà ní àdáyé káfọ́dé. agbára bàtà alákọ̀ọ́jẹ́ kí ọ̀nà dáhùn àgbà sí kọ́ pẹ̀ka láì fẹ́ yí ọ̀nà láti lè bá a máa fi jẹ́ ìtumá sọ́dọ̀ rẹ̀ láti máa bá a fi ojú rẹ̀ ní àsìkò yìí a ní àdàpọ̀ jàǹbá lọ nínú ìmọ̀sáyà àtọ̀tẹ̀ alẹ́kọ̀ọ́ bí àtúnáṣe láì rẹ̀ fúnà wàtúbá àti ìrúlà àwọn ọjọ́ kan sọ̀rọ̀ rẹ̀ àti àwọn kíni òde tó lè agbọ́dọ̀gbọ́dọ̀ ilé aláàfin sí ẹ̀yìn ọdún pásítọ̀ àgbẹ̀lọ́ ọdún náà tó ti ń súnmọ́ wáyé yọjú àgbẹ̀dẹ́gbẹ̀ àti ìdí àti lágbàdàbíà yàwó àfẹ́ tí ọ̀rùn bà lọ́wọ́ rẹ̀ ẹnu ọ̀rẹ́ mẹ́jọ síbẹ̀ ọlọ́jà kò sọ rẹ̀. àdúgbò sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀kẹ́lá lẹ́yìn ìgbà tí ọ̀sán yọ̀dọ̀ kọ́ máa lọ sí mẹ́dínà láti mẹ́kíà ọdún kìíní ọdún kejì sọ́ńtà ní mẹ́kíà ní tó ní mẹ́dínà ní àwọn àbáwọ̀ tààdá òun ló ti ní máa kí ìrún lórí ẹ òun ní àmà parí àtẹ̀lẹ̀ bákan náà ìtúrú ṣàgbélé nítorí ọmọ bọ́ọ̀lù náà ọdún kejì náà ló ti dẹ́gbẹ́ ṣùgbọ́n ilé ayé yàtọ̀ wí àkọ́kọ́ àbísọ̀rọ̀ bọ́ọ̀rọ̀ ìwọ̀sánlá tí ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ìjà lọ́sùn ọ̀rọ̀ ọ̀dà pé ìgbà tó ń wọlé wọlé àwọn àkọsílẹ̀ rẹ̀ alọ́sọ̀rọ̀ ti sọ tó fi ń túmọ̀ ìtọ́nà bọ̀bá ti fi ìtọ́ra sọ̀rọ̀ wa fún mẹ́wàá fún àpárí lásìkò yìí àwọn ọ̀rọ̀ nípa ẹ̀rọ iléyà fúrúkíyà nínú èdè lágbáwá àbíkápá pé àdọ́ọ̀ṣí àdọ́ọ̀ṣí plural fún síngúlà kẹtí máa wá lọ́nà mẹ́rin nínú èdè lágbáwá fàhálì kẹ́lọ̀ fìlì mufrad àlá àgbà àti àwùjọ ojú mẹ́rin lọ́wọ́ fi máa ń gbé wá a lè sọ wípé kúndú ṣíyà ẹran léyà kan hamza tó bẹ̀rẹ̀ ya kúndú náà ó sì lè wá ní ibi ṣíyà ẹran léyà náà ẹyọ kan tí a bá sọ pé kúndú ṣíyà tàbí ibi ṣíyà tí a bá fẹ́ máa mú fúra rẹ̀ wá jáwó rẹ̀ á ní sí àwọn ẹran léyà ó di ojú méjì tó ní báwọn ó lè wá ní ibi ṣíyà.

abuhad dáàbò tó tọ jákù rẹ máa ń wáyé abuha tí nìkan fún ìjọba tó wọ́n wọn irú ẹ̀ ní àrùkọ́ tí máa wáyé àrùkọ́ àrùkọ́ tù ó lẹ́yọ̀ kàkí lọ́wọ́ ń pè ní àrùkọ́ tù wọ́n mú láti fi ìdí ìjọba ń pè ní àrọ̀kọ̀ tí wọ́n bá ní àrọ̀kọ̀ tó ní ibùdó ìrẹ́ ìrẹ́ ìrẹ́ ewé kọ̀ọ̀kan bẹ ìmọ̀ bíi bíi tòmátì inú náà rí àwọn àkúntì láìsẹ̀ ọmọ ẹgbẹ́ ẹ̀kọ́ tí wọ́n bá lọ jẹ kí ni wọ́n ní àárọ̀ tọ́tì ìbúlù tí wọ́n ní àárọ̀ tọ́tì ìbúlù ràkúnmí lọ jẹ́ bí irú rẹ̀ tí mo gbé náà fún lẹ́kẹ̀ẹ́ irú rẹ̀ kókó tàbí irú rẹ̀ ewé ràkúnmí lọ jẹ́ mẹ́tẹ̀ jíjẹ rẹ̀ fẹ́ ràkúnmí jẹ́ mẹ́tẹ̀ yọ ọ̀nà wáyé àárọ̀ tù ọ̀nà làwọn wa sùn bìkátì rọ àrùtọ̀tì ìmúlò ìtumọ̀ rẹ̀ ní pé òun náà wá ní àwọ̀tọ́ ìtumọ̀ ní pé làkò ní jẹ irú rẹ̀ pẹ́tà wí ọwọ́ jẹ jẹ jẹ ókun rẹ̀ ti wá ní ìdánilẹ̀ wọ́n ní làkò ní èmi arákùnrin dà láàmù làkò ní èmi ó ti jẹ ó ti dé áwùtù ìdá àwùtọ́ ìwà lẹ́yọ̀kan rẹ̀ tọ́ba ẹgbẹ́ ewé ìjọba mi ọ̀pẹ lọ ṣùgbọ́n tọ́ba ti kọ rẹ̀ wọ́n máa pè ní awùtọ́ bẹ́ẹ̀ náà ni àbùhátù fẹ̀mẹ̀lẹ́yà kan àbùhá fúnkẹyọ jáàmù rẹ̀ ìdáyé bó ti wá pẹ́ mẹ́rin ní púrà náà ló pẹ́ mẹ́rin ní pípúrà ó ti yà ibi yà dọ̀kí yà àbùhátù tọ́bajẹ́ wípé wípé ilé àbáwá àti ilé ilé à tí jáàmù yóò bá wá méjì lòun náà ó lè wọ́n ní àgọ́ ṣe ìgbìta níbi ìyá ó sì lè wọ́n ní àgọ́ ṣe yù bìtẹ̀ bíbí àlìyá àlàkúlé kí wàá lọ kí ni ẹ ẹ ẹ ó tún ilé àlàgọ́ ṣùgbọ́n tọ́ka wà jù nítorí ìjọ́ ìdíkà máa ní mẹ́rin púpọ̀ dáadáa sí ọ̀rọ̀ lọ́dà òníyà òun ní àwọn àtúbọ̀ tọ́pẹ́ máa kú ta sáájú wá ń ìlú ìpìlẹ̀ èdè o yóò mọ̀ wá sí ọ̀pọ̀lọpọ̀ ibi tí àwọn tí wọ́n fẹ́ lera wọn máyì máa sọ̀rọ̀ ẹ̀sìn tó sì pé wà nínú dídì bàrí mìíràn. kí wọ́n náà ń bẹ̀ yìí ojú ìyá yìí òun náà ni bí àṣà tún màsúùsọ̀ tún ìran awonakool hayawan masus ẹranko kan ni tó jẹ pé ó ní ìran àtìsà lẹ́tà irú wọn báyìí ẹranko òní tá a bẹ̀rẹ̀ rò yúùbà bìníkà ìsà ọ̀rùnmí àmọ́ pa lánìyàn ìfitúmọ̀ àwọn sùtánù wọ̀dà ara fi zamani masusin lásìkò kan náà tẹ́sí ti máa ṣẹ̀ wá wọ́n ti sàlẹ́bà ó bẹ̀rẹ̀ pé bíyàn bá yí rẹ̀ kí wọ́n dà lẹ́yìn tí ọ̀bà bẹ́ẹ̀ jẹ́ ọ̀rẹ́ ta fẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn tọ́lù bẹ́ẹ̀ tùpàlẹ́ ya tọ́pẹ́ tòlẹ́ ya kọ̀pàlẹ́ ya bíyàn bá tún mú ẹran bíyàn máa fi palẹ́ ya bíyàn bá pa ní ọ̀tọ́ òní kọ̀pàlẹ́ ya torúkọ lásìkò ó sì rú kàtà rẹ̀ pa ìdáyìn ojú ní yẹn àbí sọ̀rọ̀ lọ́rọ̀ ìwọ̀sán lọ́rọ̀ sọ̀rọ̀ àwọn àfáà ní dẹ̀dẹ̀ ẹ̀ Quran súnà ọ̀tọ̀kàtì wípé nípa ẹ̀rọ iléyà asàgbọ́n sọ́dún káwọ́tà àwọn olùdarí ṣẹ̀dọ̀ nípa sọ́ọ̀dì ìrọ́bì ẹ̀yà kí òkú náà báyìí àwọn àfáà wọ́n ní àwọn iléyà ayé ìrún ìtúnu iléyà white chapel máa pa ẹranko máa gún ẹranko lọ àwọn ọ̀kadà. ìdáhùn àwọn àbámu ó sì padà pa ẹran léyà yọ̀bí wọn àdínkù anan nígbà tó àfẹlán dókítà àfẹlán bíi tàbíṣẹ́yìn abdulhayi àkọ̀nẹ́yìn rìwáyà yẹn rọ̀wá òjòmára ó tún wọn àti jawa wáyé ṣàná ṣùgbọ́n àwọn àmọ́ iná gbà lọ nígbà tó àmì paléyà kọ́dà àgbò méjì lọ́pa abúlà àìní abúlà ìrùsọ èdè rábáwá òun náà ni tọ́ba jẹ́ wípé okùnkùn tí òun ní black kankan làwọn máa ń sùn rẹ̀ abúlà bákan náà abúlà ìrùsọ lọ́ba lóṣù kejì okùn máa ń jẹ́ máa já náà bàyà wùrú akitaro nígbà wá dì ìdí wáìtì ara ẹ̀ bá pọ̀ ju ìdí black ara ẹ̀ bá pọ̀ ju wáìtì ara ẹ̀ lọ ajẹ́ wípé wọ́n máa ń kó náà ní abúlákù sábà ń sọ fún rẹ̀ sábà pàtó pàtó lè yẹn nígbà tí ìdí rẹ̀ èdè lọ́wọ́ wà nù tàbí ní ìdí ìkọ̀kọ́ gbọ́ èdè yé kátó tó bá fẹ́ máa sọ̀rọ̀ yẹn ń lè pé èdè díẹ̀ sí wá náà. àmọ́ wa kò ní pé ọ̀nà ní ẹ̀ka ìsàn ìgbà yìí àtọ́jọ́ pé wáyé tí ń bá a gbọ́ pé pure white làwọn ti pa àbí láti jẹ́ ní ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ṣùgbọ́n wáyé kọ̀ọ̀kọ́ dùn ní ara rẹ̀ àbọ̀ èdè náà yóò fi káàkiri àgbàdà. akọ̀rọ̀nà yìí ni tí ó bá ní ọ̀rùnkùn akọ̀rọ̀nà ẹ wo àgbóyò akọ̀rọ̀nà ìtumọ̀ ẹ̀ ní pé ìwó ọ̀tún rẹ̀ àti ìwó òsì rẹ̀ wọ́n bá ara wọn mu. kùlù àyàwó làwọn ọ̀rọ̀ náà lè lọ̀rọ̀ tẹ́tì láàrin gbogbo ẹranko tó wáyé pé nǹkan kọ̀ ẹ̀ ń wò ó bí nǹkan kọ̀ ẹ̀ ń dé ní ìgbà tí wọ́n lè bá àwọn ìbá àwọn àtọ́bí gbangba ìbá àti kéré kọjá pé irú tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní nàndí tàbí káfọ́ pé àkọ́rọ̀ náà yìí kéré tó ní pé ìwọ kẹsẹ̀ rẹ̀ nǹkan wà lọ́wọ́ yìí kọ́lá ìkẹ́kọ̀ọ́ mọ́tẹ̀ ìwọ méjèèjì ọba máa lè lọ́wọ́. alùpàá wa ní ọ̀sán ní ìrọ́bìkà wọ́n ṣá. ṣùgbọ́n mo sọ́kùn hajj ó ní wà ní búdínà. jẹ́ àyìnà alákùn mi ṣàá ìlà lọ́kùn fi àfẹ́. bákan náà ìlú ọ̀rọ̀ bákan náà. àlìbúdínù àwọn ìbúdínù ojú méjì náà búdúrò búdúrò túrà ni fún bàdánà kí ni wọ́n pè ní bàdánà bàdánà kò sí ìyapa ẹnu lọ́dọ̀ àwọn lágbáwá tí kí wọ́n máa pe àkùnmí ní bàdánà bàdánà tó nù ṣùgbọ́n tí màálù wọnú ẹ̀ tàbí ọ̀wọ́nú ẹ̀ ìyapa ẹnu bẹ lọ́dọ̀ wọn lórí rẹ̀ ṣùgbọ́n àná ti wá sí àyapa ẹnu wípé màálù náà jẹ́ bàdánà bí ràbùdé jẹ́ bàdánà àti wàá fẹ̀sì sí àyọ̀wà kí ni ẹ̀rí wa jẹ́ àti fàlìhàì mi hadith alẹ́sìnmáì rọ́dẹ̀ náà bọ̀ olùwàkúwà àlám àtúntàǹbà wa méje lálẹ́ méje káàtó bá làkùnmí gàdá bá kúnlé ya ó ní ẹ ó kàlùkù yín ní lára ẹ̀yẹ́ wa ó tún ní èèyàn méje méje náà ẹ̀fọ́ lè tó máa máa lù ẹ̀sìn wa kí àrùkùn àwọn wípé ìtọ́nà sọ̀rọ̀ àmì sọ́kùnrin àti wípé wà ní gúdú náà ṣùgbọ́n kí ni ìpìlẹ̀ gẹ́gùn ìjẹ̀jẹ̀ kí ni ìpìlẹ̀ gbólódò tí wọ́n bá ní bàdànà lẹ́nu ọba àti bàdùnà nǹkan nǹkan náà nìkan wọ́n ní wọ̀nyí tí wọ́n bá ní bàdànà ìfọ̀n wọn yàtọ̀ díẹ̀ tí wọ́n bá ní bàdùnà kí nǹkó tóbi ṣùgbọ́n tí wọ́n bá ní bàdànà kí nǹkó ó ti lẹ kọ́mọ̀nàbàrà kọ́mọ̀nàbàrà háwọ́ kọ́mọ̀ ojú kan tí ó bá wá lò fún èèyàn èèyàn lè sọ pé wà láyé pàtàkì ni bágánù ìpìlẹ̀ bágánù gẹ́gẹ́ lọ́dọ̀ọ́rọ̀ wa ó ní ara èèyàn máa àjàkọ́ wọn àtọ̀rọ̀ tí ó bá mú orí fò yan yọ̀pá yọ̀pá yan yọ̀sẹ̀ báyìí èyí tí ó kù òun náà ń pè ní bágánù kéde ogun ara rúra tí wọ́n máa wà ní àbùdán bàdánù ni bákan náà lọ́rọ̀ bá wa báàdínù òǹlẹ̀ ìgbẹ́jẹ́pẹ́ òkùnkùn nígbà tí wọ́n fẹ́ máa fi òun náà sàbẹ́là sábẹ́ ti wà tóbi wọ́n wá ní báàdínù mùtàmẹ́sìkún ìdí òbí sí ẹ̀yìn rẹ̀ mùtàmẹ́sìkún ló jẹ́ àbọ̀ pé èyí tẹ́ tọ́ sara. كما بقول فلان باب متمركز من كانت أعضاء جسمه مرتددة يمسك بعضه بعضها بعضا báàbí rẹ̀ ẹran ara rẹ̀ ráyè ṣùgbọ́n kò ní jẹgẹjẹgẹ àìmọ́ ní jẹgẹjẹgẹ ó jáwé ìdàgbé ìsẹni tí ó ti kí ni o tí kò wá yóò lè rìn tàbí afẹ́ padà sí ìpìlẹ̀ ìtẹ́sán sọ́wọ́n ọ̀gbọ́n káàdì ló ń ra àwọn ẹ̀dá bẹ́ẹ̀ bá lìbìdánù ó lè wà ní èèyàn ó lè wà ní ẹranko ó náà ní aṣàkúrú sẹ̀yìnrún sí mánú gbogbo ohun tẹ̀sẹ̀ pé tí ó bá sáré bọ̀ yóò fi bòyí ó wà ní ẹ̀dá dá àwọn ọ̀nà gbogbo lórí àwọn ọ̀nà kíníkàrí ìbá àwọn ìbá àwọn dáadáa lọ́kà máa tóbi náà kọ́nà kọ́ máa mú mi nìkan. ó wá yọ bádánà nígbègbè làkúnmí màálù tí ìjọba ń bọ́ wọn tí wọ́n bá tóbi tí wọ́n bá tóbi lọ́wọ́ máa wá lò ní bádánà mo ní bádánà kan mo ní ẹran kan tí mo ti bọ́ yó tọ́jẹ́ làkúnmí mo ní bádẹ́nà mo ní ẹranko kẹtùmọ̀ òdìbọ́ yóò kọjá máa lù ṣùgbọ́n mo èrè tọ́ sí àgbò mo èrè tọ́ sí àbùtẹ̀ mo èrè tí ìtọ́ sí ewúrẹ́ mo èrè tí ìtọ́ sí èwo ni ewúrẹ́ mi náà mo èrè tí ìtọ́ sí òrùkọ torí pé èyí tó bá tóbi èmi à ń lò fún mo ìlú náà fẹ́ jọba ju ta lọ ràkúnmí àti màálù àtúnwá ní ṣùgbọ́n jámù ìwọ̀n búra ọmọ wa ní gúdúrò àtúnwá ní bádámù kẹ tọ́jọ́ wípé búra jẹ̀mọ́ wá ní àbùdúrò ó náà ní túmọ̀ nínú máa náà ní ìrọ̀rọ̀ wa nítorí pàtàkì bá gbọ́dọ̀ ẹ̀rọ tó kọjá lé máa pa dúkìá tọ́lọ́ ọba sọ pé ìjábù ní lábáwò ní gúdú tún là bádá tún ẹyọ kan àbúlé kan màálù kan búburú òníkúra wa àtúwáyé bájánù tí jábọ̀ náà wáyé àbùdúrù kí ni òun òun ni àlùwáìlù àlùfáìlù bó àlùmọ̀tí gbogbo àlùmọ̀tí kàní wáyé lọ́rọ̀ wa òun náà ni nàìjíríà ewúrẹ́ gbó ewúrẹ́ gbó wá ti dàgbà náà wá máa ń pè é bájánù ìmọ̀ náà ti ewúrẹ́ gbó ń bí o jábọ̀ tó wọ̀ ní bátàlù yìí fọ́nkú ti jẹ́ pé ewúrẹ́ ló jẹ́ bátàlù bátàlù fún onírà fún mi jẹ́ ìjẹ́ ẹyọ kan àwọn bátàlù ti tàbí màálù kan bátàlù ti fi wáyé mi ti di ewúrẹ́ gbé nǹkan ń bani fi bani sọ̀rọ̀ nù àwòrán ìgbà bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí ọ̀kan náà wà bẹ́ẹ̀ bá wà ọlọ ọlọ ọlọ ọdẹ ọwọ́ amájà rẹ̀ ni wọ́n ń pè fúntù lámà bàdádìrí òkú kúlùkù lámà bàdádìrí òkọọrù wàgọ́kùnmá wà ìbádánà ní ṣèkọọrù jìdí lìkúnlẹ̀ àmìlì fàwábùn àwòrán wà ní àtìrúnù wà ní ìhàbùn. ìjìnlẹ̀ ń sọ wípé kúlù lápá àbájá ti lè rùkọ́ọ̀bù rùkọ́ọ̀bù ajá rẹ̀ lọ fi dẹ́dẹ́ ó ní wọ́n sọ fún ajá rẹ̀ tí ń jẹ́ rùkọ́ọ̀bù nígbà tó yọ sí mi lọ́ọ̀kan ó ní máa bọ̀ ìrẹ́ wàdọ́pà ibi ń dẹ́jẹun òkè bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọ̀hún wọ́n ń pè é ẹranko ewu ẹgbó yọrọ ọ̀fẹ́ mò ń wò bọ́ba yìí mò ń wò bọ́ba yìí mo wá ń sọ fún ìkọ́ọ̀bù ajá mi lórí òkè ìkọ́ọ̀bù wípé máa wo ewu ẹgbó tó ń pọ̀ lọ́ọ̀fẹ́ yìí o gt múra bọ́ tẹ̀lé mu tó o bá ti lè mu jẹ́ sọ fún ọ ní kúlẹ̀ àmì ní ìtàwá gbogbo ẹ̀ tó bá ti yára mẹ́tẹ́ yóò lé ìjọ jẹun títẹ̀ pàtẹ tó náà lè mọ́ jẹ ni ó tó ṣùgbọ́n jẹ́ máa tó èrè rẹ kọ́lá kan má jì mú tí mo ní òun yìí àrọ́sù wàlẹ̀ àtúrù wálé ìhàbù tó o bẹ́ẹ̀ rí mú ìwọ lórí ẹ̀ tó o bẹ́ẹ̀ rí mú ìwọ lórí gbogbo ọwọ́ ìrẹ́lẹ̀ rẹ̀ tó o bá tó èrè mú kọ́dà mọ́ bu awọ ara ẹ̀ ìtọ́nù bẹ̀rù búdúnù àbádánù tó jẹ́ ẹranko tó jẹ́ ewúrẹ́ ẹ̀gbó òǹdàwà ń sọ mẹ́wọ̀. alọ́sọ̀rọ̀ ní wàjú gómìnà ràkùnmí màálù àwọn ọlọ́sọ̀rọ̀ sí lára àwọn àìsàn ìwà fún ìfẹ́ màálù jẹ fún wa. òun náà bíà. ìdáná ṣùgbọ́n ìmọ̀ àpàdé yàgò tí ìdẹ́gbẹ́jà sí ìdáná ẹ̀rẹ́yàwó tí ìrìn àjẹ́ ìbẹ̀rẹ̀ níbi táwọn àfa àti wa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn. Záàbà Abu Hanifa ta ọ̀ṣun ọ̀ṣun ọ̀rọ̀ àwọn ọ̀ṣun wáá jà ọlọ́dà wà ní kí Abu Hanifa. Àti ọ̀kan lọ́wọ́ ìbọn Ahmed wípé ẹran léyà dẹ̀dẹ̀ ẹran bẹ́ẹ̀ bí ẹ̀jẹ̀ ọ̀pá fọwọ́ àbímọ̀ ó tẹ̀lé lọ. lọ́dọ̀ màlúkíyà aṣáájú àkọ́wáyé àwọn àlùbọ́sà nígbà kànáfíà ọ̀rọ̀ àwọn kànáfíà náà máa ṣàbẹ̀yà àwọn oníkèé ìgbẹ́rẹ́ wọ́n ní súnà mọ́ akádà yìí súnà ní ṣùgbọ́n àtúpamọ́ ìfẹ̀ǹtì ọ̀bá dé lóòótọ́ náà nǹkan ọ̀la ó wá ní ẹ̀yìn tẹ́ ẹ pè é dandan kí lè rí wọn láwọn ọ̀rẹ́ yìí o ẹ̀yìn tẹ́ ẹ ní ìtẹ̀lẹ́ kí lè rí tẹ̀yìn wọn ní ẹ̀yìn káwọn ọmọ rẹ̀ ti àtà ní ìtẹ̀lẹ́ wọn lè rí àwọn pọ̀ ó ti pọ̀ tó sọ ṣùgbọ́n kámẹ́yọ̀ kan mẹ́ jẹ́ àti sọ̀rọ̀ ìdàgbà mọ́kìn wà ní ìdàgbà àwùjọ náà wà ní àwùjọ náà. رحمه الله رحمه الله من حديث أم المؤمنين أم سلمة رضي الله عنها وارضاها أم سلمة فرمان أنت ما أنت جبنا ما هو قدوة بهيدي واو عمي صلى الله عليه وسلم إذا رأيت الهلال في الشجع بعد يوم من الشجع بعد يوم 28 لوالين ثم بتاع اليوم وأراد أحدكم أن يضحي sẹ́kìpọ̀ ọ̀kan yìí sì ń gbèrò láti fẹ̀ràn iléyà ti ń gbèrò láti fẹ̀ràn iléyà fàlìyúùsì àìṣà àìrè wà ọ̀fà àìrè kọ́ máa gbèrò orí ẹ̀ máa ń ro kọ́ máa mú kankan ara rẹ̀ èdè nìkan kó jù láti kan náà kí ni ìlà ti bẹ́ẹ̀ akọ́sàwọn àfa wọn ní ìlà ti bẹ́ẹ̀ ní pé ó lè bá a jẹ pé àwa náà máa ṣàárọ̀ kà àwọn tí ó bẹ ní hajj torí ẹ̀ sọ́mà ti gbẹ́yẹ̀ ọ̀hún fún òní máa gbé ọmọ sọ́mà ti gbẹ́yẹ̀ ọ̀hún fún òní máa gbé ìtẹ́lẹ́ máa fún òní. sáwọn olè bá àṣà ọ̀kà wọn òní ṣùgbọ́n wọn lè yọ ọ̀kà lọ títí. ọ̀rọ̀ mi dáwọn apá àpàrà ó lè jẹ́ pé àtọ́ lè yóò lè lààyàn kan látòrí délẹ̀ kó o dìbì náà gbogbo àti wà gbogbo nígbà wọn là ọ̀tẹ̀ òní wọlé ìjọba ọ̀gá mẹ́. wọ́n ní kí ló dé tẹ̀ fi sọ̀tà lákọ̀ọ́kọ́ àtẹ̀lẹ́ tàwa mẹ́lẹ̀ tẹ́mi ìbúnú o nítorí wípé àwọn àbá àfẹ́sì pé tá a bá nítorí náà jẹ́ pẹ̀lú hajj àjẹpé àwọn nǹkan míì náà tí wọn ò lè ṣe náà ọjà kárẹ́ẹ̀dì fún náà pé àgbọ̀dọ̀ dé wọ́n ní káwọ̀ ọ̀bá jẹun wáyé sínú kankan ká má kan kankan si ìkànnà wa wọn ò ní àbá tó ní wa àwọn ò ní súnmọ́ mi wọn ò ní àbá lọ́kítà àti lọ́kítà tíya àtàwọn kan ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ alákùnrin kí lè fẹ́ fàyọ̀ ó ní sáà fẹ́ fàyọ̀ pé àbí ìdí ẹ bá tó kù bẹ̀rẹ̀ níjà sẹ́ni kọ̀ọ̀kan ní sí ìbẹ̀rù wọ́n ní jẹ́ ẹ̀dí ọ̀wọ̀ àwọn olùkẹ́ ní dandan wọ́n mọ̀ wá lọ gbèrò gbèrò bẹ́ẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan ní bẹ̀rẹ̀ fẹ́rẹ́. wọ́n ní ẹ̀rù tẹ́lẹ̀ nínú tẹ́lẹ̀ ní àwọn tí wọ́n sì gẹ̀gẹ̀ wọ́n lè ní àwọn ní wípé àbíkọ́ ọ̀gbọ́n جاء هذا بن الحي بن حبيب عازم البراء البراء بن عازم في قصة خاله أبي بردة ابن الإياه هم تعرفون عن عجيب عليه man salla salatana en to ba ba ke yi ba ti wa na ta kamun kana to ti ba ne bayra ba ti tsere fakon kan o to do kana liya wa man da ba ko sala en bai bai to to wa ba to to fala nuskala o to aliya o ali ba to abu da ba èmi ti pẹ́ ní àdéhùn ní mímọ̀ bọ̀ ní kí làwọn ò sẹ́ni à wọ́n kọjá ọkọ̀ àníyàn ìyàwó máa ìyàwó máa akéwì wọ̀ ṣọ́ wọ́n ti mọ̀ kọ́ ní ọjọ́ wẹ̀jẹ̀wẹ̀ ló ti máa bọ̀ fún àdìpẹ́ ẹ̀fọ́ bá lọ́jọ́ tó lọ́sí tó ọgbọ́n yẹn lọ. wà á bù àtẹ̀kù lè ṣe àti àwọn àmà tó bá ọkùnrin wọn à àwọn àtẹ́pẹ́ lọ́wọ́ ti kọ́dà kó tó fún àwọn tí tí ẹ jẹ́ níbọ̀ fún fún ìjẹ́ bí ẹ̀rọ àwọn sàfẹ́ pé ṣáàtú ka ṣáàtú là ní. ọkọ̀ pẹ́rẹ́ jẹ́ ní o. ìtumọ̀ ẹ̀mí pé kò wò lára yíyá nígbà ká kàkà pẹ́rẹ́ ló lé ìwáyà mi fàtúmọ̀ ẹ̀ lọ́dọ̀ ìmọ̀ mùsùlùmí. ìnàmà wà láṣù قدمته لأهلك ó pé ní ìkọlọ ọkàn pẹlẹ ọdún fara ayé rẹ pẹlẹ jẹ pé mú ẹ gbogbo olú lọ bí ìgbọ̀n máa ń lọ bí ìgbà owó ló fi. wọ́n sọ pé bá ah, ẹ̀yìn ní ànáàkù mo ní ànáàkù kan kí ló máa ń pè ní ànáàkù. òun ni ọmọ àgùntàn tó wá jẹ́ obìnrin abu ọmọ ọmọ àgùntàn ọjàbọ tó wá jẹ́ pé kéèké ìlú bíi oṣù mẹ́jọ wọ́n tún máa ń pè ní tó pé táyà lè lọ́kàn mú bẹ́ẹ̀ wọ́n máa ń pè ní ànáàkù lábàáyé tó pé kí mú gan lọ́wọ́ púpọ̀ lásìkò mo ní abo ọmọ ẹran tí òtútù bí òtútù bẹ́ẹ̀ lọ kọ́dà àmì ó ìlú lọ́gbọ́n àti ìlú. Ṣé kí n pa àdúgbò yẹn? Bọ́ọ̀lù ìdí à wàlà wàlà dúdú ìdí à ní aṣáájú ìdáyà lọ fi paléyà ṣùgbọ́n kẹ́lẹ̀ kan bá tó fún bẹ́ẹ̀ jẹun lẹ́yìn rẹ̀ lọ́wọ́. Bólú lẹ́yìn rẹ̀ máa ń na àbọ̀ bẹ̀. Àwọn ọ̀pọ̀ àníyàn ẹ wá ní èdè dandan. Èèyàn ti di ara pa, ó ti kàlẹ́ lẹ́yà ó ti pa, wọ́n ti ń pa láti bọ́ ntáwọn kò yé níbẹ̀. àwọn tuntun ọ̀hún ìwáyà mi wípé mọ̀nsábà kọ́ náà ìmáà mi fọ́ọ̀nì yẹn sọ̀tọ̀ dáná ó bọ̀ gbogbo ẹgbẹ́ ti pẹ̀lú ẹgbẹ́ fún mọ́tò nù mí kó yà lọ pàmì máa wọn. wọ́n ní àwa alẹ́ sì kò tiẹ̀ e lọ́lẹ̀ kan wípé ẹnì tí ọba ti fẹ́ pẹ̀lú nù mí ebi tí wọ́n bá yà lọ́dún fún ìṣòro náà wọ́n lọ́wọ́ yẹn ọ̀tà sí ebi ká lọ pé bá àrọ́ ọ̀dà àyùsọ́ ẹ̀m bá bẹ́ẹ̀ kí àyíká ọ̀sẹ̀ wàdà o sáyìn náà jẹ́ lọ́dẹ́. sùkẹ́ bá lọ́dún ìfá àná bí ìyè ò gbà sí olójáde náà tún àná ọ̀rìn pọ̀ táwọn afọ àfọ àmàrà lọ́wọ́ ṣùgbọ́n àwọn àfihàn ẹ̀rẹ̀ léyà dẹ̀dẹ̀ ni. ìṣẹ̀lẹ̀ dẹ̀dẹ̀ ni nípa rẹ̀ fún tàwa ni èkó lè kọ́ ọ́ sí àyẹ̀yà fún gbogbo ẹ lọ́dọ̀ láti jẹ́ ọ lágbára àti ìfá. a sì mọ̀ bí mo wá lórí èmi bá kò tí ọ̀gá ní fifteen thousand lọ kó pẹ̀lẹ́ léyà. ntí wọn fẹ́ fà lọ bẹ̀rẹ̀ kí lè rí wa. jẹ́ àpò ìwọ́n pẹ̀lú Muhammad wà á sọ ìgbà tó dájà àti ìgbà rẹ̀ rẹ̀ ó gbà sọ wípé ẹnì kẹ́rin lóyún. tọ́lá bá tẹ̀lé léyà mà kọ́bùrọ̀ ẹ̀yẹ́ bà àyùdọ́sì àwọn àyùdọ́sì tó lágbára láti pàdéyà tí ọ̀wà pàdéyà bàlá àyẹ̀ kọ̀ọ̀ láti nà mọ́tò dára kọ́bọ̀ wà fúlàní náà fúlàní wà má. sábàbá kọ́ ọ̀rọ̀ àfà ìyẹn ọ̀kùnrin lọ́kùnrin náà sáà bá méjèèjì pọ̀ àti pé ọ̀rọ̀ owó náà ń pa pọ̀ náà wípé ìdáhùn tí wọ́n pè é gẹ́gẹ́ báyìí òun náà ni pé ẹn tó fẹ́ tó lágbára àti bájú ọ̀wá pa ìlágbára gẹ́gẹ́ ló sọ lẹ́lẹ́tẹ̀. àwọn agbọ́dọ̀ tẹ̀sí ìwáyé fifteen thousand naira tí mo ní lọ́wọ́ tí ìjẹ́ gbèsè pé wọ́n lé mi kí gbèsè àtọ̀ tẹ̀sí o. ìjẹ́ gbèsè wọ́n lé mi kí èèyàn màlẹ́yàwó àríyá tí kì í dá akọ bàtà ọdún. ọ̀pọ̀ fún ìpàdé ẹ̀fọ́ ìwé níjọ́ ọ̀pọ̀ lọ́rùn yìí ni yóò tọ́ ìtàkùn lọ. èmi ò ní mo máa ń sọ gbogbo àyè máa ń jẹun sẹ́nu èyí ní ti àná. ẹni dáná àti sọ tí òun bẹ́ẹ̀ sábà ti bẹ́ẹ̀ jẹ́ kí àwọn ọ̀rọ̀ ìpínlẹ̀ wa. àti bí wọ́n lọ

ಹೇಳಿದ್ದಾರೆ ọ̀rọ̀ mẹ́ta làwọn àbá àti wá sí i ọ̀rọ̀ àkọ́kọ́. àyùbá ti bẹ̀rẹ̀ ìbáyìí àdókìí wà láàyè tábà áyì. kéèyàn ọ̀pẹ̀rẹ̀ lẹ́yà ìmọ̀ pápára àti àtàrà lẹ́yìn tá a bá ní ẹ̀ẹ́dúndínláyé àti ẹ̀ẹ́dúndínlọ́rùn bọ́ọ̀lù báwọn àyẹ̀sọ̀ àti ṣe bí àgbẹ̀dẹ̀ fún ìlú ẹ̀dá ní sàbẹ̀lá mo fẹ́ pẹ̀lẹ́ fúnra mi mo á fàyè pé mo pẹ̀lẹ́ léyà ní fúnra mi àtàwọn alé mi. nítorí pàmò sàbẹ̀lá nígbà tó pa ẹran ó ní mo pa ẹran fúnra mi àtàwọn alé mi. bọ́lá alé mi fèrè ẹni gbẹ̀dẹ̀ ní àtẹ̀jú òsì láyé kó ti wà lóyè wọn ojú kan mi mo pẹ̀lẹ́ tí mo jẹ́ láàyè.

ẹni ní kékeré ọ̀pọ̀ ọ̀pọ̀ àpáyẹrẹ ọ̀pọ̀ ẹ̀kọ́ rẹ̀ wọ́n ní ọ̀gá ọ̀lẹ́ni ìbò tí máa ta àwọn láti yọ̀tọ̀ sí mi tí máa pẹ̀lú láti wá ó gbọ́n tó fún èkó máa pẹ̀lú kọ́nà. ṣé wàá pàdé náà à mi ìwọlé ọ láti bí ìkọ̀ mi. wọ́n bí mi ẹ̀yìn ọ̀pá yẹ̀ta láti bí ìlọ́wọ́ tàbí ìlọ́wọ́ ẹ̀yìn ọ̀pá nígbà tí kuma suna yi wani yana a cikin da ya kashe da suna ya samu ya saba da yau ya zama da jiki ya koyi da kan yi wani yana ina ba ta fi wani yana ba ta fi ja da yau idan pẹ̀lú fún bàbá yẹn kú bàbá yẹn ti kú ìpàdé yẹn ilé ìkò díẹ̀ lóye òkè ni o kọ́dà nínú àwọn àbá àtẹ́sẹ̀ ní bíbí à. ṣùgbọ́n hmm, ọ̀rọ̀ ẹ̀sìn kìí fi ọ̀rọ̀ ibi tó ń bá ti jẹ wọ́n kí ni ọ̀rọ̀ wọ́n á ah, ṣe bá lọ sí náà ẹ̀fọ́ táwọn ní máa yọ débi ọ̀rọ̀ ìwé bá ti jẹra tèmi díẹ̀ èèyàn gbọ́dọ̀ lọ ìjọ tún àwọn èèyàn ní òkúlẹ̀ nípa ní tẹ́lẹ̀ yé ń pẹ́ sọ́ni la tó ní pé wọ́n ti páyà sáwọn déédéé ẹ̀sọ́ òkú yìí ń bẹ̀ ọgbẹ́sọ ọgbẹ́sọ òkú òní lé mọ́ bí wọ́n fẹ́ bẹ́ẹ̀ ọ̀ma. tó ń sùn jà àlọ́ bàbá láti gba àlẹ́ lọ́wọ́ èyí tó lè sọ tó ń pè láti bẹ̀rẹ̀ ó ti lè kọ̀ sọ́bẹ̀ yẹn ní bá kẹ́kẹ́ yìí níbo mi kò wọ́n. Ìdí ń ṣe tí ọ̀dà àti tí ẹ̀yẹ́ndẹ́ lọ́wọ́ tó bí níbo mi bẹ̀rẹ̀ kó gbèsè jàrá wọn. Kó ló ń bá yékéde ọwọ́n pé ìlàkó ń dín nù. Láti sọ fún ẹ̀yẹ́ ní ní o wà ní ìyàtí. Ìyẹn náà lè ti dè. Ẹ̀dá kò tẹ́sí lè dè mí. Nàá ìjọba sọ̀rọ̀ ìjà fún bínú mi bá fi bẹ́ẹ̀ dé sílẹ̀ wáyé àti ilẹ̀ ha èmi ìjà ìlú mi olùkìlì bẹ́ẹ̀ dàbí olùkọ́ tó bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ká sọ̀rọ̀ gbogbo ẹ̀ bá ti ìjọkúsọ tó bá ara rẹ̀ kí ebi ló jọ̀dá ní. mo lè sí ìgbára ta kọjá nínú kọjá mẹ́nà kàkọ́lá ẹ̀kẹ́ ìlú gbogbo ìlú mùsùlùmí náà kàkọ́lá káàpẹ̀ bíyà apákan àwọn àbá ní àfẹ́ ti sùúrù o tẹ́ ẹ mọ̀ pé tí èèyàn bá ló lọ́wọ́ rẹ tó ló lọ́wọ́ ó wá payà wípé mo fẹ́ rìn báwọn lẹ́yìn nínú ìgbàlẹ̀ ọ̀rọ̀ ọ̀pẹ̀ tó mo fẹ́ lẹ́yìn ọ̀rọ̀ ìgbọ̀jà ìgbẹ́ sọ́jà pọ̀ ọjà àgbà yóò gbogbo kàmá àkọ́rọ̀ ìdá ìkàlà àdámọ́ tó ti ìgbìmọ̀ sálà sí èyí ẹ pé odidi tọ́pìkì sí èyí pé ìyànjú ọdún ìyànjú ọ̀rọ̀ sí èyí bá àyà bẹ́ẹ̀ wọlé. ṣé àpẹ́ ìrètí bá rẹ̀ lọ? nàá ara dáadáa tí wọ́n ti ń bẹ̀ ní pé ìlú ìdíyẹ bàbá mi ìyá má ti nǹkan nǹkan yẹn nínú kábàrà ìdí sábọ̀. ìwà ajẹ́pẹ́wò gbọ́dọ̀ yẹn yẹn ti bẹ́ẹ̀ kákan ìdíje á kákì lára wọn àwọn afọ àyè alikọ́ọ̀lù mi nìyẹn ìyá ti sọ̀rọ̀ kàmá akọ́kọ̀ ìdájọ́ aláwọ̀ òfin bí wàá òfin náà sọ̀rọ̀ gẹ́lẹ́ ìdáhùn àti ìkúra ó ìmọ̀nyán ìkúra ó. ìdájọ́ kí ni o ìdájọ́ kúrò ọkọ̀ ẹ̀kúrò ọkọ̀ ìgbà. ẹ̀yà kẹta àyùbáṣẹ́ ìsáyẹn àmìlẹ́ni kéèyàn òkú payá ìléyà bìmọ́tìbì wàtíjàtì mìíràn tẹ̀m̀bìrẹ́ bí wàtíjàtì mìndú ní nọ́ọ̀sì àwùjáyà kéèyàn máa bá òkú rẹ̀ payá ìléyà pẹ̀lú àsọtẹ́lẹ̀ tó kù ìsọ wípé shopping complex mi ti ń bẹ̀rẹ̀ àwọn ogun ara àwọn ẹni ọjọ́ lè sọ́nà ọ̀gá àgbà kí tó kí tó kó làyè rẹ̀ kò sínú sẹ́ẹ̀kẹ̀ yọmọ mi o bẹ́ẹ̀ bá ti wá ń gba owó ẹ̀ lọ́dọ̀ ọdún wọ́n lọ nyẹ̀rà yẹn wọn ìjọba bẹ́ẹ̀ lọ fẹ́ẹ̀sì bẹ́ẹ̀ ẹ máa fi kó ẹ̀ta ọ̀rẹ́ lọ fẹ́ẹ̀sì ẹ̀ ẹ̀ fẹ́ẹ̀ ta ọ̀rẹ́ yòókù ẹ máa bá fi bẹ̀rẹ̀ lé ya àti ẹ̀rọ táwọn àjẹ́ nínú ìmọ̀tòkò ọdún àti bọ́ọ̀bẹ̀ tó ń gbà wà alhamdulilayi ilé tí mo kọ́ yìí fọ́ọ̀pù àti ilé kan yọ mi. bá ti jáde ń bẹ́ lọ́dọ̀ ọ̀dọ́ tẹ́lá ti yọ ọgbọ́n tẹ́lá ti yọ ẹ máa fi tẹ́lẹ̀ bá wa ilé tí ìlú ń ọ̀dájú ọ̀rọ̀ yẹn lọ kọ́dà ọ̀dájú ọ̀rọ̀ yẹn ṣàrẹ̀ pé òun náà ni ọ̀rọ̀ yẹn pàrí dọ́kítà yìí ni ẹ̀kọ́ àlọ́kọ̀ ọ̀bá náà ni kọ́kọ́ kàkọ́ ọmọ pàǹtí mọ̀ sọ́kùn yìí lọ́kọ́ bá fi ayé ọ ọmọ wa máa dé bọ̀ ọmọ ní ìtò ṣé gbogbo lẹ́yìn pàtàkì papòdà náà ṣé gbogbo tàbí tọ́wọ́ ajá fún ọ̀nà yẹn lórí pẹ̀lú ìtàgé máa ti tó lọ́dọ̀ ọmọ kó ṣiṣẹ́ sí pọ́ńkì lọ kó dàrú ó kú tó ká lóko. ẹ gbọ́dọ̀ àwọn ọ̀rọ̀ yẹn wọ́n ló ń di olóúnjẹ èdè ìsọ̀tẹ̀ òjẹ́jẹ́ yóò fi yóò dùn láti òjẹ́jẹ́ ìsọ̀tẹ̀ rẹ̀ kí n tún lẹ́ wọ́n ló ń di olóúnjẹ lẹ́ èyí ló yọ ẹ̀jẹ̀ ó lè dé lóúnjẹ rẹ yọ ọ̀pẹ̀dé ọ̀pàmì rẹ yọ ọ̀pẹ̀dé ọ̀pàmì rẹ ìdá ìdájì ní ìṣàlọ́rọ̀ àná tó bá di jọ́mẹ́tọ̀ àti àrẹ àwọn àbẹ̀rẹ̀ ti sọ pé irú òun ẹran òun láti ti parí yá tó bá jẹ́ mọ̀ràn lù kí sílàpù mi ló dàbí ká paléyà lẹ́mi nìkan àti ká tó pọ̀ insha Allah rahman kí ni ọdún ìràkùnrin kí lọ́jọ́ orí màálù kí lọ́jọ́ orí àgbò kí lọ́jọ́ orí àgùntàn kí lọ́jọ́ orí ewúrẹ́ kí lọ́jọ́ ewúrẹ́ náà tẹ̀lé àti orúkọ kí lọ́jọ́ orí kọ̀ọ̀kan tó ya. yá bóòwò láti fi pa sábà wà fẹ́rẹ́ lé ọ̀nà náà kó láti fi máa àfàtúntò àfẹ́wò sí twenty eight ìyàwó àǹkà di òní gbogbo wa tá a fẹ́ bẹ̀rẹ̀ léyà ká má mú nǹkan kan nu ara wa mọ́ mo fẹ́ ṣe ìdáná kọ́ mo fẹ́ ṣe nǹkan kan mo fẹ́ fọ́nà abẹ́ fọ́nà abẹ́ nǹkan tí o fẹ́ ṣe máa fún mo ṣe lónìí bọ́lá sílẹ̀ gẹ́gẹ́ bí tí àwọn bàbá mi kí ni o tó fa àwa sí àti hajj tó fa wá sí àti ẹ̀ ọlọ́sọ̀tò yá ẹ̀ yá sí ọ̀ pàdé ìyẹ̀wò rẹ̀ má ṣe kí a máa gbọ̀nà sí ọ láti mọ̀ wá fún fún ìgbàlówó wa o níbi tá kò yíyẹ pàdé ẹ̀ báwọn ohun tó ń jẹ́ tó yàn báyìí pàdé ẹ̀ bẹ ọ̀rọ̀ ènìyàn dá abẹ́sọ̀rọ̀ àti ọ̀hún tó tẹ̀lé wà fún ìyá àti ìlú lóde kẹ́yìn náà ò sí bọ̀ gbogbo ẹ tí ó ti wà darí sọ́nà àbò yọ̀dá ẹ̀ mẹ́lẹ̀wà mà bí a sọ fún ìlú rẹ̀ láhàúlà wàlà kó wàlà ìlú àjẹ̀lẹ̀ alhamdulilayi alhamdulilayi lẹ́yìn fọlọ́fọlọ́ fọlọ́fọlọ́ ìbàdàn tó lọ fún àti wọ́n ti àgbàdàn náà. بعبادات متنوعة لنتقرب إليه سبحانه وتعالى في هذه العبادات أحمده وأجزله وكريم وأعوذ ولا أمضي عليه بل سبحانه وتعالى ثمن حسن نفسي وأصلي وأسلم على رب برحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم على تسليما كثيرا أمة الإيمان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 إمام شهر ذي الحجة نسأل الله لا إله إلا هو أن يهينا يوم العيد وأن يكتب لنا في عمرنا بقية حتى نتعايد على خير وعافية عباد الله وقد بين لنا صلى الله عليه وسلم بما نستعد به في هذه الأيام الفاضلة خصوصا عشر أوائل من شهر ذي الحجة واعلموا أن رسول الله صلى الله عليه وسلم بعد دخول المدينة بعد سنتين من دخول المدينة صلى الله عليه وسلم عليه أمر ربه سبحانه وتعالى أن يصلي له صلاة العيد وأن يبقي بربه سبحانه وتعالى بقوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر قد هي مما قد أكده لنا الشاعر أن تقرب بها إلى الله سبحانه وتعالى والأوتي هي شارة مقصوصة تربى بنية التقرب إلى الله سبحانه وتعالى في وقت مخصوص وقد ضحى رسول الله صلى الله عليه وسلم بكبشين أملحين أقرنين جاء هذا في الصحيحين من حديث عن مالك وجاء كذلك في السنن من حديث عن مالك وفي المسند في رواية عن فريد من رواية أم المؤمنين عائشة رضي الله عنها وأرضاها أن رسول الله صلى الله عليه وسلم ضحى بكبشين أملحين مرجعين آخر التشريع وأجمع أهل العلم على أن المضحية لمن قدر على ذبحها واجبة بل أن هذه اختلفت كلمة العلم في حكم المضحية فترى أبو حنيفة ومن وافقه على أنها واجبة وذهب غيره من العلم من المالكية والشافعية والقول الى الحنابلة إلى أن القدسية سنة مؤكدة وقد استمتع كل فريق بسجة كثيرة وأتوا بأدلة كثيرة فذهب الذين ذهبوا إلى الوجود بقول الله سبحانه وتعالى فصل لربك والحر وبقصة أبي بردة عندما أمره صلى الله عليه وسلم أن يذبح عناقه بدلا من شاته الذي التي ذبح خطأ قبل ذكر رسول الله صلى الله عليه وسلم قوله شاتك شات لحمك ولما جاء في صحيح ان مسلم قال من ذبح قبل إمامه فليذبح مكانها أخرى والذين دعوا إلى عدم الوجود تدلوا بحديث أم المؤمنين المخرج نسبة للحسن وحسنا وكذلك يظهر عنه من حديث أم سلمة رضي الله عنها أن صلى الله قال إذا رأيت من لبن الشدة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره قالوا فكلمة الإرادة لا تفيد الوجود ولكن القول في هذا أن الأضحية واجبة على كل قادر على منها لما جاء في السنن إن ماذا وقلت جعلت حديث أبي هريرة رضي الله عنه محمد صلى الله عليه وسلم من استطاع يضحي فلا يضحي فلا يقربن مصلانا وقد رأينا الانتظار والقدرة في هذا فكل قاتل على باب الحام وتركها غفلة بذلك وجاء بهذه الحكم فإنما هو آثم بعد أن مكنه الله سبحانه وتعالى بارك الله ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيما الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه الله الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباده الذين اصطفى عباد الله اوصيكم ونفسي بتقوى الله اتقوا ربكم في السر والعلن قال الله سبحانه وتعالى اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون عباد الله واعلموا ان رسول الله صلى الله عليه وسلم قد سن لنا سنه خير خصوصا في هذه الأضافة وقد دفع رسول الله صلى الله عليه وسلم عن نفسه وعن بيته لذلك أتى العلم بمسألة مهمة ألا وهي لفظ الأضحية عن الميت الواقع على رسول الله صلى الله عليه وسلم قال العلم نعم ولا إنما المسألة تتطلب أن فقد رسول النبي صلى الله عليه وسلم بضبط النفل والعهد بيته فكل من دفع النفل وعن بيته وقد دخل في قومه ان اهل من كان ميتا من اهله اذا فدخل الاضحيه عن الاموال سبعا فان هذا جائز وهي سنه رسول الله صلى الله عليه وسلم اما دخل لم يجد هذا نصا عن رسول الله صلى الله عليه وسلم أما ذكر الوصية عن الأموال بدون وصية بدون تسمية لوصيته بغير زيادة ولا تقصير فإن هذا جائز كما قد إن هذا في كتاب ربنا سبحانه وتعالى ومن كلام رسول الله صلى الله عليه وسلم كذلك ولكن فبشرط العلم بما فهمه من كلام رسول الله صلى الله عليه وسلم في الأمكنة شروطا واليوم من الرحمن تتبع الأمة القادمة إن شاء الله تعالى في الشروط المتعلقة بالأمكنة إن شاء الله تعالى مما تعلق بالسر المعتبر والمعتبر ومما تعلق بالنوع ما تضحي به من الأنعام وما تعلق بالبيوت التي لا بد أن تكون على الأدوات سلمة منها إن كان بره الفتية أسأل الله إلى لا أن يجعلنا وإياكم ممن يتبعون القول فيتبعون أحسنه اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين ودمر أداة الدين اللهم دمر أداة الدين اللهم من أراد بنا وبديننا وبسنة نبيك وفي أعراضنا وأعراض نسائنا وأولادنا وإخوان المسلمين بسوء اللهم عبد الفتن اللهم عبد الفتن اللهم عبد الفتن وإن كده في وإن أن يتمنى الموت ولا يستجاب له اللهم ربنا احكي اعداءك واعداءنا عددا من اليهود الكفر الذين يقتلون اولياءك ويصدون عن سبيل الله احسن على وقل بلدا ولا تبطل احدا اللهم ربنا استغفر لبلد الصالحين من المؤمنين من في كل مكان والمسلمين مجاهدا في السبيل حقا في سائر الاوطان لا جبر وتناولتها اللهم رحم حقوق المسلمين واجمع شتات المسلمين اللهم رحم شتات المسلمين اللهم رحم هذه الصفوف اللهم رحم هذه الوجوه اللهم رحم هذه الاقدام فانك لا ذلك قدير وانت في اجابه قدير وانت بالاجابه جدير يا ارحم الراحمين اللهم ربنا بارك وجوهنا يوم تملك الدنيا ولا تزوج يوم تتولد الأنام لا تزوج الأنام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 قومي للرحمن أدخله رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم أحسن من كثيرا